kọ́ríntì kínní orí karùn-ún. a gbọ́ dájúdájú pé ìwà àgbèrè wà láàrin yín irú èyí tí kò tilẹ̀ sí láàrin àwọn tí kìí ṣe Júù a gbọ́ pé ẹnìkan ń bá ìyàwó bàbá rẹ̀ lò pọ̀ dípò èyí tí ọkàn yín ìbá fi bàjẹ́ tí ẹ̀ bá sì yọ ẹni tí ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ kúrò láàrin yín ẹ wá ń ṣe fáàrí bí èmi alára kò tilẹ̀ sí lọ́dọ̀ yín mo wà lọ́dọ̀ yín nínú ẹ̀mí. E mo ti ṣe ìdájọ́ ẹni tí ó ṣe nǹkan bẹ́ẹ̀ ní orúkọ Jésù Olúwa bí ẹni pé mo wà lọ́dọ̀ yín nígbà tí ẹ bá péjọpọ̀ tí ẹ̀mí mi sì wà pẹ̀lú yín pẹ̀lú agbára Olúwa wa Jésù ẹ fi irú ẹni bẹ́ẹ̀ fún Sátánì kí Sátánì lè pa ara rẹ̀ run kí a lè gba ẹ̀mí rẹ̀ là ní ọjọ́ ìfarahàn Olúwa wa. fáàrí tí ẹ ń ṣe kò dára ẹ kò mọ̀ pé ìwúkàrà díẹ̀ ni ó mú búrẹ́dì wú sókè ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò kí ẹ lè dàbí búrẹ́dì titun ẹ ó wá di búrẹ́dì titun tí kò ní ìwúkàrà nínú nítorí a ti fi Kristi ọ̀dọ́ àgùntàn ìrékọjá wa rúbọ nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ̀dún ìrékọjá wa kì í ṣe búrẹ́dì tí ó ní ìwúkàrà àtijọ́ ti ẹ̀ṣẹ̀. E àti ìwà burúkú ni kí a fi ṣe é ṣùgbọ́n pẹ̀lú búrẹ́dì tí kò ní ìwúkàrà nínú búrẹ́dì ìwà mímọ́ àti òtítọ́. mo kọ̀wé sí yín pé kí ẹ má ṣe darapọ̀ mọ́ àwọn tí ń hùwà ìbàjẹ́ kì í ṣe pé kí ẹ yẹra pátápátá fún àwọn aláìgbàgbọ́ tí ń hùwà àgbèrè tàbí tí ó ní ojú kòkòrò tàbí oníjìbìtì tàbí abọ̀rìṣà nítorí ẹ ó ní láti jáde kúrò nínú ayé tí ẹ kò bá bá irú àwọn wọ̀nyí lò ohun tí mo kọ sí yín ni pé kí ẹ má ṣe darapọ̀ mọ́ ẹnikẹ́ni tí a bá ń pè ní onígbàgbọ́ tí ó ń hùwà àgbèrè tàbí tí ó ní ojú kòkòrò tàbí tí ó jẹ́ abọ̀rìṣà tàbí abanijẹ́ tàbí ọ̀mùtí tàbí oníjìbìtì ẹ má tilẹ̀ bá irú ẹni bẹ́ẹ̀ jẹun èwo ni tèmi láti dá aláìgbàgbọ́ lẹ́jọ́ ṣebí àwọn onígbàgbọ́ ara yín ni ẹ̀ ń dá lẹ́jọ́ ọlọ́run ni ó ń ṣe ìdájọ́ àwọn aláìgbàgbọ́ ẹ yọ ẹni burúkú náà kúrò láàrin yín.